السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقودة من لساني يبقى قولي ست الله مظلنا علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يوم عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم علينا في وجنودهم قبورهم ألم basira ye wọn izomori yaka ika ọdọ nini ọdọ nini iná bọbọ nini ẹ ayọ kẹfàdà jùzẹ náà ẹ bọ bẹẹ akú ojú jábà ni kàsẹ jòzó omori yìí e, ẹ akú ahànà náà nini kàsẹ ni jòzó omori yìí. dosi yeyin sana kiri yɛn na wɔwɔ ya ɛyɛ yɛ ka na ɛfɛ dɛ adidɔni zɛɛ ka dɔ yɛ anaba muhammad sallallahu alaihi wa sallam islam kuyɛ na bɛ nini ɔyɛ kɛyɛ na na ari ha ya yi ko muri ka ya yi yɛ kisɛ lɔ n'an bɛ pataki ni rɛ ni ɔni o dɔ bɛ ŋu ni ira ani bɔbɔ n'aw tɛ kari ni de ama bama ba mo kɔrɔ bɔrɛ mo kɔrɔ kura so yi ko yi hɛri na rɛ ɔna le jɔ muri a ta se o na yɛ kini lu na zahaba wali dɔta. ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم ẹnu ní kaka ẹkọ tẹlẹ mi eku gbẹ mi tẹ dẹmi ní ẹsẹ de ẹdí ọmọ yìí wọn bẹ ọmọ yìí kàkẹ́ ń bẹ wá wọ́n ti tẹ̀ ẹ̀dùn wa wọ́n yà máa tọ́ bẹ̀ ń wọlé àwọn àgbà wa. sallallahu alaihi wasallam dɔɔni ti yɛ saa bɛ nne ìjɔ kata wɛ mu ka a ɔɔ lóde o kò tó yɛ ni ka yɛ nani da inú gbɛ ni yàkú yɛ jɛ ni mìíràn ni dɛ mɛ ɛ daa fɛ dɔnso mo yɛ ti yɛ wa ka ɛ yi dzo za bɔ nso mo yɛ akɔ mi ka yɛ o kɔ ni wa ka o kò tɛ kó tɛ a ma mo yɛ na sire n'o mo yɛ yɛ nani da wɔn sire n'o mo yɛ yɛ nani yɛ yɛ ɔtɔ wɔn sire n'o mo yɛ yɛ nani yɛ yɛ ɔtɔ.

omuli ọmọ ọmọ ọyọ náà sọ ọmọ ọyọ mẹẹẹdà amen amen. ọmọ yàrá wà ní ilẹ̀ ìbò ìlẹ̀ tẹ́tẹ́ omuli òtínyí wáyé náà mẹ́wọ́ ìlà yé amen omuli ọmọ rẹ mẹ́ ọ̀yìnlá o ee jéèka ẹ̀yà rẹ̀ yẹn rọ̀ wẹ́tẹ̀tẹ̀rẹ̀ yẹn rọ̀ lọ́dọ̀ tó ní yìí yà á nyọrọ wọ́ tó ti nyọrọ wọ́ ìsirẹ́ ilé ọmọ wẹ̀kẹ́ yẹn ilé kọ́rẹ́ ìkáwá náà wọ́n wọ́n ní ìbílẹ̀ bẹ́ẹ̀ bá mi bẹ́ẹ̀ bí bá mi òmùdí òbí tí ní àbá mi ní òmùdí ìbàdàn máa bọ́bà ká ní kẹ́yìn yọmọ yọmọ lẹ́yìn àti iná ìjà nàm fọkùnkùn wá àbí há ti bá òun wọ́tò lóòrùn wọ́tò lóòrùn àbá máa kẹ́nẹ́tún lé àǹfọ̀sìkò a ue e eae ụ ba bɛra dɔnira dɔnira rɛ kúriri jahannama otokuwa biha ama nna gbogbo nana yiri jahannama fi ama fi so ma fi aka ha ama fi aka ma fi ayé òmu jìtì ni ilẹ̀ yìí ilẹ̀ yìí zaka ẹni ní èyí kẹ́ náà ní zaka yàtọ̀ ayé ni rẹ̀ bí àká nìka alùpùpù màrọ̀ àbẹ̀ lọ́mọ àti ọ̀pẹ̀ ẹni kí sẹ́ẹ̀dẹ̀ dùn mọ́ ní ìyẹn ọ̀ka ẹ̀gẹ́mẹ́gẹ́mẹ́gẹ́mẹ́ náà ọ̀rọ̀ dẹ̀ mi ka lọ́nà ẹ̀rọ àárẹ̀ rẹ̀. sẹ́nu ọmọdé bá nyàn ká ìrẹ́fọ́ dáàmì lèyí akára dáàmì ìrẹ́mà dáàmì bí wọ́n ṣe yẹ ọmọdé ọmọ ẹ̀jẹ̀ ń dùn ẹ̀ agùnkì ìrẹ́fọ́ ọmọ ọ̀sẹ̀ mi ní ìlàkùn dòbí yí kàbà lè ní ẹ̀ jùlọ ìṣòro kẹ̀má bá mi nọ yìí bá mi ló ọ̀rọ̀ ọ̀gọ́wà ilẹ̀ sọ́nà náà yányára ó ti ìbẹ̀rẹ̀ yìí olùdíyẹ náà wà gẹ́rẹ̀ ló tí ẹ ń tẹ̀tẹ̀ sẹ́rẹ̀ ó bá sọ́nà tìyẹ yán kẹ́kẹ́rẹ́ kẹ́kẹ́rẹ́ yẹn wọn lè lọ. ó bá fẹ́ kà kọ́ ọmọ pé sọ́nà kọ́ wà bẹ́ẹ̀. lọ́sọ̀tún akara ni enye fara pakari wɔ le pakari wɔ ma egama gye wɔn na afei ma re ma re fa daa wɔn so bɛɛ ba na ezi wɔn afei sani mu na ɛmɔ ɛmɔ ma na ezi owó wo do mo nyi nyia egama gye wɔn na eyi yi ti yie ka yi iri na wɔn de mɛ ɛɛ anyi wɔ po yi wɔ ebe de ide gye wɔn gye إما رجع لما نكوي كيامة أمولي أرحي أوحي هذا ما أكملتم لأنفسكم بملائكة العذاب ملائكة نكفي أما أترى من يلوي يسيره bá a ti dọ́mọ ni ìrọ́mọ ni ilé àmọ́mọ́ mi yọ akara ilé yìí ọ̀sà àpẹrẹ máa di

wa du yɔrɔ o ye nin o ye sɔrɔ ko ɛni ni du o e ti le do o ye kɔnɔ ne yɛrɛ ni ìjọ mo yɛ nɛɛ ni ɔmɔ yɛ nɛɛ ka o jɛ mi di adama anyi musi bɛɛ la ɛni ni tɔ eesu anyi kata yɛ ɛni tɔ eesu ebe de ɛnama ɛnɛ ni dodo kyɛ ɛyɛ hɛ ɛnkɛtɛ pɔpɔ de ka yɛ yɛ kuru kuma anahu kula adugbɔ nɔnɔ na abɛkɛ nɔnɔ na bɔbɔ nɔnɔ na wɔn fɔ ahu ɛnɛma ti sɔrɔ ɛkɛ ahu ɛnɛ dɛm na ba ahu wa kpara ahu na ɛnɛ sɛ wɔn dɛ ne kuda. ní nígbà ọ̀dọ́ rẹ̀ náà. òkè yìí máa ń ra mọ́ àìsí ohun ìfàǹsì àfọ̀nàdúró ìwọ̀nzáwò fílbà nínú wọ́n sì ní bànáàtì wọ́n fi yìí máa ń lamínú àìsí ohun ìfàǹsì wọ́n kì í máa tó hàbàtì kábùlà màmáàtì. ọkà yìí ọgbẹ́ àná làwọn ti fẹ́ ogbónú kùnè ti fẹ́ yíwọ̀nzáwò fílbà nínú àwọn fílbà náà. dáàgá n'aka n'ezi ìtọ́nọ́rọ́ àtọ́nẹ́ òsì máa e lọ́wọ́ àhílù nìfàǹsì láàrin gàtò rẹ ní ìkàkà yìí ẹ ò mẹ àkọyé ní hẹ ẹ pè ní ọ wọ́n yàn dọ́kọ̀ ọ̀tàn ayọ̀ ẹ pè ní mímí ẹ yẹ e rà lọ́sọ̀ tó mú mi. ọ̀rọ̀ wọ́n ọ wọ́n mi sún àǹdà ọ̀nà kẹ̀kẹ́ kílímọ̀tò ha bàtí ìsamáyé ànkà ànkà ayakò àkó àbáyakò ìsamáyé ànkà ayakò inúgbà ìkònyàwó nọ ayakò ìkònyàwó nọ inúgbà ọ̀nà ayakò dọ́kọ̀ chẹ́kù dàgbà àtọ̀. lọ́sọ̀ tó وطلاه لا إله إلا الله وطلاه وأما خير وأما خير دون نسبه نيوسو bẹ́ẹ̀ bá wọn mọ anáàrò ń wé àrọ ló ṣe ń ṣọ́ọ̀bì náà ilé àrọ ọmọ ló ṣe ń ṣọ́ọ̀bì náà. láti ojú omi ìṣòro ọ̀ wẹ̀ wọn nà koran lọ́wọ́ lọ́wọ́ sábà wọn nyà bàtí n tó wọlé mi. sẹ́yìn náà lè wájú ọlọ́wọ́ àwọn kẹrẹ́ wọn lọ́wọ́ wájú ha. ọ̀nà kọ̀ ọ̀bọ̀ gànyẹ kú ọ̀nyàrá. ìjọsọ̀ àpò nínú oko ọ̀nà tó wọlé ká ìrírí sálámà ọ̀nà tó wọlé ti pa ẹ̀ka sálámà ẹ̀yẹ ní ìkúta. lọ́rọ̀ mmadụ aka bá àká ẹ̀ ní ká. Ogbé àwọn ẹni akọ ọ̀gá. Ogbé ní ekele ti sẹ́nu akọ ọ̀gá. Ẹ̀kẹ́ àwọn ẹni akọ ọ̀gá. Èsì ìlú bẹ̀rẹ̀ máa ti sẹ́ ẹgbẹ́ yìí ẹ̀yẹ máa yìí lẹ̀ ìlú bẹ̀rẹ̀ máa ti sẹ́ ẹgbẹ́ yẹn máa yìí lẹ̀ ẹ̀yẹ àká ọ̀hún náà hàn ẹ̀rẹ́ ìlú bẹ̀rẹ̀ máa ti sẹ́ ẹ̀wọ̀n ní ilé bí kú ìlọ. náà ní wọ́n ti sọ́ọ̀tì ámì náà wọ́n lọ sí àkàkà okú ẹ̀mẹ́rì kẹrẹ́ yìí ọkọ ní oṣù omori ti wéwu omori oṣù ẹ àwọn kọ́ máa omori oṣù ti fẹ́ wà kẹ́ẹ̀ẹ́nẹ́tọ́ náà bẹ́ẹ̀ ká ayọ̀ ní káyé ìnà xeyìrẹ́ zádì takwa ele mi nyi sɔlɔ la ala wɔlɔ na ŋutɛ yɛ ku ɔno na ɔmɛ k'o mori ku ɛyɛ sɔlɔ ŋu yɛ fɛ ɔmɔ wa ɛnɛ nkata na ɔmori yɛ ku tɔ la oni gbogbo yɛ jufɛ na ɔrɛ ɔbi ka yi ɛ gbogbo ɛna ɔmɔ mi hɔ wɔ pɛtɛ a àwọn náà jíjẹ bẹ́ẹ̀ ni jẹ bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ fún ẹtú láfíà tẹ̀sí láfíà ọ̀nà náà kọ́ ọ̀gbọ̀n onóbòrí èrò ṣèkà yìí ó mẹ̀mẹ̀ kú ọ irú èrò rẹ̀ wọ̀ká ẹ̀rọ náà ju bẹ́ẹ̀ náà yọ ọ̀nà àwọn ẹ̀rọ náà lẹ́nu bẹ́ẹ̀ yà ọ́ ẹ̀rọ kúnyẹ́wọ́ ẹ̀ṣẹ̀

lọ́sọ̀rọ̀ tó wù mí. dọ̀mọ̀ rẹ̀ lọ. ṣé kú sí ọ̀bà àràkẹ́ náà ààrùn sí rẹ̀. àwọn abẹ́lẹ̀ tó múlò ọ̀bá yà kú. yàá yà sè dídọ̀ka yà sè bí ewu ẹ̀họ́ ní màmá mi nà nà ẹ̀họ́ ọ̀bà náà bẹ̀rẹ̀ a ah, ọ̀nà ní yẹ̀kẹ́ yẹn náà bẹ́ẹ̀ wọ́n sá yìí wèé rò wọn wọ́n sẹ̀ bẹ́ẹ̀ wọ́n sá yìí sọ́mọ́ yìí kíkà yìí ẹ̀ ń yẹ̀kẹ́ yẹn kọ́ mọ́ wọ́n á kà á yẹn. Anyi amuka ni mmiri wa yɛ ɛba ano. Anyi ba mi nɔ. Ɔbɛ mu si bíbẹ káfẹ ìwà tẹni àpapọ̀ lẹ́nu ẹnumẹ́wòsì àpapọ̀ lẹ́nu. ọ̀gbọ́n mọ́ mi ní ti ilé tẹ̀lé mi má kàrọ̀ èyí ní ti èyí ọ̀ èyí ọ̀gbọ̀n gbọ̀ngbọ̀n yóò. ìdí ni mọ́mọ́ náà ti dà ọ̀tún ọ̀gbọ̀n sọ. bẹ́ẹ̀ ni nyọ́mọ wọ́sàn ẹ̀ ẹ̀ àwọ̀rọ̀ ní bọ́lá àbíkà yìí ẹ̀ aṣọ ọ̀rọ̀ náà nílé ilé ọ̀ọ́jẹ́ mẹ́lẹ́. ọlọ́wọ́ kan kẹ́ ẹ̀ aṣọ orí mi yìí láti ọjọ́ orí mi. Bíbí sì yẹ wọn ká ẹ̀wọ́ pẹ̀lú ẹ̀yẹ ọwọ́ náà nɔ ebi yi tu amaba nye yɛ ram inogu ine ebi ama amaba ɔma koko nye ɔma nye yɛ to ara so. ɔmɔ nye na wo ɔwɔ ka ho sɔma wɔn ebi lɔra ɔmɔ wɔn nye he ebi lɔra kí yɛ tuntum yɛ wɔn nɔ ɛwɔ tɔ ne ɛdiwɔ ebi da kɔ. Àwọn ìṣẹ̀lẹ̀ yẹn mú yàn. إذا زمن يغنون لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمن يهينا معه إذا هي إذا هي كما تبين هو أزيان كوالا كوي سيري الله كان كنا رمى كوني وعام وسيري هي أنا ولا أنا جاينا دابا دا يا واو bàbá bá ẹ̀rọ àwọn mímì bàbá bá ẹ̀dá adarí yá bàbá ń yọ̀kì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní òwúrọ̀ bẹ́ẹ̀ ilé òwe su ọmọ òye lẹ fọ́n nìyí ọmọ ọlọ́gbọ́n mú lẹ́yìn ma heroin sọ mu ma bọ heroin si ama ma bẹ tẹ yọ ọbẹ wọn nọna na ndẹ dari hàn nọna lọsẹ ọkọ ọmọdé ọ̀nà ọkọ mà ní ọ ọ̀nà olùdarí hàn náà yẹ ọ ọ̀nà olùdarí hàn náà ní ọ̀sẹ̀ ọkọ slọtì ọ̀n tó ọmọ yìí nìyí ẹ̀ẹ́ ezi enyidi ezimu ezimu wọ ẹ̀ àgbo ezi ẹ̀ ń hòpò nù slọtì ọ̀n tó ọmọ yìí

ujo nye nɔnɔ ɔnɔ bɛ di a gɛwɛrɛ b'u tu jɔ nɔnɔ tiba de yaba ka ɛkɔ wuli nɛmɛmɛrɛ ya ɛwɔ ɔlu wa dɔ a dɔ gooro ije nye ne mana hura siri ada ne ne kuna nye ne ne ni jɔ na hura siri ɔnyɛ ne ne kuna dɛ ne ne alo bɛ kɔ ara ɛwɔ ɛwɔ dɔ gooro ɔwɔ dɔ gooro a kuu didi wɛ tɛrɛ didi wɛ kawo esiri ɛwɔ wa ba yɛ ne ne. حول ولا قوة إلا بالله ẹnu náà bìí sẹ́yìn ẹ̀mẹ́ ẹ̀mẹ́ agbọ́nyà mi rò polo kárí náà wọ́n bá tẹ̀ ẹ̀mẹ́ máa wọ̀ ẹ̀mẹ́ kọ́ ọ̀rọ̀ àńkẹ́ wọn bọ̀ bọ̀ àńkẹ́ wọn bọ̀ sọ̀rọ̀ owó sọ̀kọ̀ rẹ̀ kókó mẹ́ dọ̀mù rí ọgẹ́ jẹ. lọ́sọ̀ tó mu nínú. ẹ̀ wọ́n wọ́n bá tó gbòòrò lúwẹ̀ẹ́ lè dúró tó mu ní ilé ọtọ wọn ti mẹka fún wọn dídé yẹn yẹn ìdí yẹn lè lọ bọ̀ sí lọ àtẹ́bí ẹni wò yẹn lórí yẹn wù lọ́ba kárí sí ẹ̀ẹ́dì ọ̀nà yẹ ní islam ọ̀ka àmọ́ ẹ̀yẹ wọ̀ yẹn lé ọ̀ka ọ̀kẹ́ yẹn lè ìdí yẹn lẹ ẹ̀yẹ lè lè mí pọ̀ ọ̀bọ̀ lọ́yọ̀ sẹ́yìn ẹ̀ àtẹ́bí ẹ̀yẹ ọ̀bọ̀ lọ́yọ̀ sẹ́yìn àtẹ́bí. àwọn akẹ́lẹ́ ìṣe ẹ̀yà máa nà ọ́ ndé wọn náà ọmọ mà ọmọ pa ló so ìsì zọ ló so ayé ńgbà zọ ọ̀nyẹ́ nẹ ẹ̀yà bọ̀ ló lè ló ló bọ̀ bọ̀ kẹ̀kẹ́kẹ́ lè pa ọdún òde ló rí àmọ́ ọ̀nà ọmọ mi ìlú ẹ̀ṣọ́ ìsìn náà ẹ̀ èzú ọmọ mà wá yí ọ̀rọ̀ akọ èyí ọ̀rọ̀ nkẹta ni wọn ọ̀kẹ́kẹ́ lẹ́sẹ̀ náà wà pọ̀ mọ́. wọ́n ti kẹ̀kẹ́ sọ náà. aka onye na osi na ama m onye nwụsị otu kete bara mkpa <laughs> ee mmiri asị ndị lọbi ndị ama ee ọzọ otu obodo enye nwoke enye nwoke achịrị n'ụgajere ama ebe ụra ibi ọkụ ọnyana ama ee amasịkwa gị etere enyi omere ụdị adanọ n'ọgbọ n'ọyị tịtị kee kpọrọ esi ya abinci mu ne na wabɔ eya mi di la bɛ bi a pise nyɛ na yɛ tɛrɛ ne nyɛ bi na suwa bolo na wa ni bɛ bi a kɔɔ tɛrɛ ɔmɔ hunaya jɔyɔrɔ na yɛ ka ye ɛnili saba bi ɔmɔ wɛ nyɔn sɛn wɔn wa an ko to mo ni mɔtɛ pa saba bi a su bu ko to mo sɔrɔ sɔrɔ kɔrɔ o su jɛ nyɛ na ama ma abɔ ɛta ɛta bɔ pɛɛsɛrɛ dɛ enyi idɔtɔ na mɛko dɔ sɔ ɔgbɔnɔrɔ ɔmo ni ba na ɛkɔ mi omi bɛ guyɔ elija anamɔ ɛnu wɛn wɔn a abijan na ɔkoko bɔ nɔ ilé ɛrɛ anyi ɔbɔsɔ ndɔ ɔbɔsɔ ne sɛ ɛdi nini yiri ɛyɛ bɛ kewu ntɔ mori ɔdaka bɛ ɛba yɛ ɔdun tɔ mori ɔdaka bi jɛ nyɛ n'ɛyɛ ba sinama ilé ẹ̀ nà ọ̀ma nìrẹ́ yà múlò ọ̀kọ́ yà wù múlò ọ̀kọ́ yà wù wọ́n wọ̀ nọ yàrá kẹ́ni ṣe hẹ́tẹ̀ ẹ̀yìn fẹ́ hẹ́tẹ̀ ẹ̀yìn ọ̀yà hẹ́tẹ̀ àbísùmọ̀ ní ìwú kẹ́ra ọ̀nà ọ̀rẹ́ mẹ́fà ìrẹ́fọ́ ni ìrẹ́fọ́ bẹ́ẹ̀ báwí ní yàrá wa. múlò ọ̀kọ́ yà wù lọ́tọ́ mẹ́sàn-án lọ́sọ́lá ló máa ní sí yẹ ọ ló sí yẹ ẹ ẹ àmì yẹ àtàwọn ènìyàn yẹ ọ هذا ما كنتم لأنفسكم وذوقوا ما كنتم تكنزون isuku nìkẹ ya isuku nìkẹ yẹn wọn ọmọ ọmọ wọn adá rẹ ní ilé kí màmá ike náà sọ yàrá ẹni dá nàmà ọmọ ọmọ ànìkà ẹwà lókun lè fi yé àbẹ̀sọ̀ lè fi yé ogún ọwọ́ ikú tẹ̀ ẹ̀ rẹ̀ máa fà mí màmá sì pèsè oya oya imi je na aka ada na ime gutawa ije biri sugbo na ọzọ mo ni eye enyo mera eta ọtọ ẹtọ tobi ojú ọmọ ọkọ mu gbá paa sizọ ozẹhẹ sizọ odidani odidani kò zẹhẹkẹ tó a bẹ sizọ bẹkẹ hẹ máa hàtúrọ ayẹyẹ so bọọsi paa kẹwàá ká kẹ ewu kùnọsán tẹnu kùnọsán tẹnu ewu gbọ ọtẹ. هذا ما هو مولي هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون إن عدد الشهور عند الله اثنا عشر شهرا في بلاد الله يوم المتقين دمري ìjọba àkàrẹ alẹ́bọ̀bọ̀ mi ọ̀nà lọ́dẹ̀dẹ̀ ní iná alẹ́bọ̀bọ̀ mi àtẹ̀mẹ́nà ọlọ́yẹ ọmọ èyí ìlú kawọ ẹnẹ́mì ní ilẹ̀ anáná àkàtẹ́ mi bẹ́ẹ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam lọ́mọ yìí èrò lọ́mọ ní ìrèyí kẹ́sì bí jẹ́ tẹ ọ̀kíkà ìyírí mu káwó ẹnẹnìrẹ́ mi mẹ́ lọ́tún tó múlẹ̀ mi. Nasilat mi tó múlẹ̀. Ọ̀nàdì àlùwọ̀ká ọ̀kọ́ mórí nàgẹ́wà rẹ̀ wọ̀. Omúdí òwúrẹ́ rẹ̀ káfíìrì ọmọ ọ̀ka gé àlùkìtà bẹ̀ mí. Kìtà lẹ́nu. يا يسيرك إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة هرم ذلك الدين القيم إن عدة الشهور عند الله أمري أكاي إريكا أهوى إدان أهوى إريكا إدان اثنا عشر شهرا في كتاب الله owó ẹ̀bà ányì ìnirayin ìdánù ọmọ yìí sí kìtàbí ńlá iná ìtẹ̀rẹ́ onóòmùrí tẹ̀rẹ́ tẹ̀tẹ̀ sí kìtàbí ńlá iná alóhùn mahfuz ọ̀pá yọ̀nà amátẹ̀rà bísọ̀sọ̀ ìdínà náà bọ̀ ọmọrí ka èrè kí wẹ́ẹ́. إني رأي أبور مؤمن يوم خلق السماوات والأرض منها أربعة حرم يوم خلق السماوات والأرض wọ́n mọ̀ náà mọ̀rí sí tún ní sẹ́mu ọ̀rẹ́ tèèsì ọmọdé ọba tún ní sẹ́mu ọ̀rẹ́ tèèsì sí ti tọ́ta ayé a iná kanẹ́kọ̀ọ́ ìhìnmá ni iná kanẹ́kọ̀ọ́ ìhìnmá ni ti sáma tàbí sẹ́ni yìí ní sáma tètè tàbí a ní tè àti n'aka ní nàkà nàkà ní tè sọ̀nà ọ̀nì sàmà àbáwọn náà mòrí sẹ́kù ìhẹ́nà yìí lọ́sẹ̀ tó nà. omori ka wọ́n mọ̀ nọ báwọn àjẹ mi pọ́n tuwo tuhu lẹ́yìn amábìrì kó bọ́ ẹ omori akane hirono bazi january bayo àti february àti march àti april hirono be slot on to omori ni ya dire mon to omori ya masovore ya ye ile non to omori se pae oroni yesi sira eka emi ime yɛ taa no akaka yi owu islam akɔla yɛ hɛ ama yɛ aba yi yɛ taa aba yi yɛ taa ekye yi rɛ o awurawo yɛ nyara odɔ nyara ama yɛ rete la olóòbòrí ọ̀nẹ́ka ẹ̀ ọ̀rùn ehi dànù ọ̀nọ́kọ̀ ọ̀rùn ehi dànù amáǹkà bí mẹ́tọ́ ahẹ́kẹ́ lọ́wọ́ muharram sọ́kọ̀ rọ̀bì ọ̀wọ́ rọ̀bì ọ̀sánì jùmọ̀dé ọ̀lẹ́ jùmọ̀dé ọ̀sánì rọ́jà ṣàbá ramadan ṣàwá zolqida zolhijja ẹni. dɔnku ni baka ni ka ha arbaatun hurum a ni inu hɔ wura na an ma bɔ hɛ i da nɔmɔri yi wɔn mɔna mɔ wura tun kama o de te a b'a ni ɛɛna ka ni ni singleness sacredness ɛnna enye ne ne tɛm ɛnna enye ɔne ne tɛm ɛwɔn ne ne ɛnna e ne tɛm ɔbi e e ka yi omori ɔmo hɔ o mee nyi si kakorɛko yi na. wɔyɛ ɔma ne enyi dɔ ekura ko eyi wɛlɛ lɔfi o tó wuli mi alahu muhammad sallallahu alaihi wa ini hadisa ni alimam ahmad dɔbɛ wɔnu bi abu bakrata ananabiya sallallahu alaihi wa sallam kɔfaba fi hijjatul wada bi mina ɔkɔntɔn sallallahu alaihi wa sallam ɔmi kutuba ini hajji ko nyara anara nyi o ka ɔno ntɔn mo mɛ yi otu omori ome hutuba imina etimina ini ayyamu tashriq ino binakaka ni ayyam atashriq ani ekura ni ayi ayyamu tashriq ni islam أيام التشريق قاضي اليوم الثالث عشر الرابع عشر الخامس عشر أقول إني أمر وأزيد أيمان ɔhwɛ ɛsɛsɛsɛsɛrɛ ɛnani ɛnɔhwɛ ɔma bi yɛ nye ɛwɔrɛ ta ɛrɛhwɛ ɛwɔrɛ ta ɛrɛhwɛ ɛwɔrɛ na ɔhwɛ ɛrɛhwɛ ɛwɔrɛ hɛ ɔyɛ ɛnyɛ na ɔyɛ na adi ɛwɔrɛ ta ɛrɛhwɛ ni na adi ɔma ni papa ɔno kɔ ɔwan ɛrɛhwɛ ni ehoro ɔmo adi ehoro ɔmo ehoro ɔmo adi ehoro ɔmo ọ̀bùkù ìrẹ́bọ̀ ọ̀yọ́ ọ̀bìbí ọ̀kù ẹ̀rọ ọ̀dù dị ọ̀bìbíra ọ̀. ọ̀pọ̀ mẹ́tù dí madrid dáwọn kọ́mẹ́gbẹ́ ọ̀yọ́ wẹ́tẹ́ bá kọ́mẹ́gbẹ́ yẹ́rẹ́ ìhòòrò mu náà ẹ̀kọ́ ẹ̀sà. ìdá ìwọ ní kẹ́nẹ́ ẹ̀ẹ́dì twelve twelve midnight twelve fẹ́ra hó ẹ̀gẹ́ ọ̀rọ̀ fẹ́ra hó ẹ̀ẹ́dì na so ìjọ na ni ẹ̀ka wẹ́rẹ́ ìhòòrò mu náà ẹ̀kọ́ ẹ̀sà ẹ̀ẹ́ àwọn mẹ́tì ní islam ètò ìwọ ní kẹ́nẹ́ ìhòòrò mu náà ẹ̀kọ́ ẹ̀sà slọtun tomori. dọ́kítọ̀ bọ̀ ìjọba mi kútu bá kílọ̀pù náà kan náà ẹ̀kúnyẹ ẹ̀kúnyẹ mẹ ọmẹ ama àzẹtẹ ọmọ fúnfún ká ìrì nà ẹ̀kúnyọ àjìn oní ehoro mu nira náà ìrì nira wọn àjìn oní ehoro mu náà slọtun tomori. amakọ ẹkọ ẹwẹ wọn yẹ kọ ẹwẹ ta wọn yẹ kọ ẹwẹ ma wọn yẹ yìí ẹ anabɛ wɛna anapɛko yɛ wɛna ɛne zɔlhijja ɛne hajj ɔntɔmɔdé wa yémi na ɔmɛ kutu bɔnɔ na daka ni ka ye ina zamana kɔdi sadara ka ye asihi yɔma kɔla alahu sama waati wɔl ɔr pɛtɛ kyara ɔmɛ ɔrɔ avarɛ ma obe ɛmɛ si o jesu kɛrɛtɛ jesu kɛrɛtɛ jesu kɛrɛtɛ poro ɔba abare ma bi nyi ma hore laboro ko nyi ma hore anke yi ɔno wori kɛhɛtɛ dɔkɔ ne sama o de te sɛbi dɔkɔ mo ni ma nuba ka di aka tɔ de di obe yi di ɛgbɛ wuni ayɔ fa idɔn mo ni yɛ kɛkɛ ina ma na si ziya dɛ to fili kɔ slot your family. Ume oabarema قد استدار كهيئته يوم خلق السماوات والأرض oabarema nyima hora wòle kò nyima hora anki hɛ omori yi tún ne sama wòle kejì asanatu ifna ashara shahra irai ohu ewura bɔ ina ni ni o min ha arba'atun horo ɔmɛ ohu ewura naa anyo na ina ni anavenyisi kakuna kwena salasun mutawaliyat eta inu na mama rama matura turan turan zulqida ana hi zulqida zulhijja ana bi zulhijja wal muharram ate muharram platon tawin ọlọ́rọ̀ ẹ̀mẹ́ ọlọ́rọ̀ ẹ̀mẹ́ máa kọ́ lára ya hajj ẹ̀ náà mi ti hajj n'ẹ̀yẹ ìdẹ́ni ẹ̀ ẹ̀ kùtù yẹn ọ̀dẹ̀ ya ọ̀yọ̀ ayé rẹ̀ mahara manaka yẹn bẹ́ẹ̀ ni ti muhara muhara náà yẹ kúrò mahara dọ̀nyẹ́ mẹ́ inú sùn náà ọ̀yà mi ya kiri ẹ̀rì kọ́ di ya ọ̀rọ̀ náà nínú ẹ̀yẹ sùn náà ń tó ya. onye na ọkwa e na jina ekwubi ha jikene otu obirike wọrọ tụrụ onye na ọrụ ntọ kọji na ekwe ha ụgbọrọ na ịrahụ ọrụ ọgwa na ọrị onye na amagbọba na ọrụ ehu na ya dọrọ ya okwu kam ẹnẹbi andani ní akéèrò lè ọrụ ọkụlan ujian ujian nọ n'ọrụ ujian nọ n'ọrụ abam atẹlẹtẹ náà ìdí mi wọ́n dọ̀nà ní mako àgbọ̀ ọ̀nyẹ̀ nẹ̀ àmọ́ mako àgbẹ̀ ni ihu ọnọdụ ọmọ bàbá mi ebe bíní iṣẹ́ mi ọ̀bá ni ọ̀yọ̀ ọmọ ọyọ kò bẹ n'ebe náà ọmọ yẹn náà bàbáda ẹ kó wọlé kó wọlé ọba náà kó wọlé kó wọlé láti ojú omi nìyí rọbọ mọ ka ihe ihu ọnụ ɛnyɛ a ɔno ɔno nyɛ mɛ dɛ dɛm wɔ dɛ esi kɛm iru ha mɛ ba bɛ ɔnyɛ a ba wa wɔ na ɔrɔ wò kɛ mɛ ya no mɛ anya mɛ dɛ ne bena na ɔbɔ ɔbɛ ya mi ba kapa mɛ no lọtò ntò mo yi mi mɛ yɛ mɛ yɛ lọ na wɔ ɔbɔ wɔ nyɛ mo ɔbɔ wɔ bɛ nyɛ mo lọ́sùn tó wọ́n yìí do ọ̀rẹ́ kẹ́nẹ́ ìdí ní ìzánilẹ̀ islam ayé bẹ̀sẹ̀ jèrè ọ̀dẹ̀ ọ̀rẹ́ kẹ́nẹ́ yìí àtúnyẹ̀ ọ̀hún jẹun ọ̀sẹ̀ yẹn ọ̀sẹ̀ yìí sọ́kà mẹ́ kó lè kẹ́rù sẹ́ wọ́rọ̀ ọ̀dẹ̀ ee ẹni bẹ́ẹ̀ máa máa bẹ̀ àmọ́ ẹ̀ka bá yín wá mi wà dọ́ wà dọ́ mi yẹ wá mi lọ́sùn tó wọ́n yìí tiẹ̀ ti lẹ́sùn náà mẹ́rin. ẹ ọwọ ọkan ọwọ ọkan bá akan ma ma ọmọ zaa kura yi ojú ọbẹ yọ ọmọ ẹ kàwé bẹ n'ẹbẹ n'amẹ ànkà èyí rẹ nyàrá máa kyẹn wọn náà dín bọọlù yẹn náà yẹn èdè ọmọ nyẹ ọbẹ náà ọmọ wa ẹ yà sẹ smart control mo rí mi tọ́sọ́nà náà. dɔnna baa muhammad sallallahu alaihi wa sallam dɛɛ ti yɛ yini ka ye min ha arbaatun horo ɛrɛ yi horo dɔ sɛn na wɔn ni muharram nko dɔ sɛn na wɔn ni mahram ɛwɔ na naa he ma mahram do a yɛ muharram ni muharram bo hwɛ owu islam owu pɔpɔpa emira islam a yɛ muharram mahram. ee eh, ọlọ́run mmahara mọ́nyẹ nnẹ́ ọ̀van adan ẹni benan ọ̀nkulan sinadi makara ni ẹyọ muharam muharam bọ̀ hwẹ́ ee eh, ẹni mu muharam kisa náà bẹ yìí si yàtọ̀ muharam náà a mẹ yìí si yọ kílọ̀tì òtún wọlé mi lọ́wọ́ wa ọ̀ flexible. Over the Western world, the eh, air language of Arabic, in language of music, or a complete flexibility. Call them more. Wọ́n yẹn ọ̀zájúra ọ̀zájúra ọ̀zájúra bọ́à bọ́à bàrà àbọ̀ kẹ́nẹ̀ ẹ̀dẹ̀ ìdàbọ̀ mẹ́rin. Àbọ̀ ọlọ́rọ̀bá mẹ́rin. Sílátì ọ̀tọ́ mẹ́rin ni. Dọ́kítọ̀ Mùsùlùmí ọ̀sẹ̀ lọ́m dọ́kẹ̀ ẹ̀tọ́ mọ́ màá ni ọ̀pọ̀rẹ̀ ọ̀pọ̀rẹ̀ wọn ɛka mutawaliya mana tora ntora ɔnyara ɔjabɔn ana bɛ rajab ntoma ti rajab mɔba dɛnɛ jumaada yi o shaaba ana yina aka ni jumaada jumaada awal o jumaada fani ɔnere shaaba awo ka awo ni jumaada aw jumaada ula ɔn jumaada asani do tu rajab do sɛba kare shaaba do sibi tu ramadan ana bɛ ramadan ɔne yina na. فلا تظلموا في منا أنفسكم دكتور محمد صلى الله عليه وسلم dɔbɛ si yɛ yi ka ini iri ɔmɔ ɔmɔ yi ka iwa yi mi na ɔmɔ bi hadi sɔmɔ mi lɛ ɔkita baba muhammad sallallahu alaihi wa sallam dɔbɛ rɛ ma ewu se ka ye ala bato awura yi ayi yɔ mi na ha أكوية سنة إنما هي أكوية نانا إنما قلنا الله ورسوله آدم دني كان كاي أمولي أرانتنا يكوية نانا إنما فسكت حتى ظننا أنه سيسميه بغير اسمه ọkì ìjọ ntọ́ mọ́rí díẹ̀ máa ntọ́ ntọ́ mọ́rí òyìn ló ntọ́ mọ́rí òní kúrẹ́ ní síi dẹ́mi rò ká yé ìrẹ́ họ́sà àwa àti yẹ kú yọ̀ náà ọ̀nà màdùkú sáná. kọ́ ọ̀kẹ́dọ́ka ni ká yé. أليس يوم النهر إيه أما محمد أليس يوم النهر ذهبي أقول يا أيوه سبحان وكان كسرك يتقوى ولنا في أوسط أيام أيام التشريك الإسلام اليوم كا أقول ما في وسطا يوم النهر أنا في يوم العاشر anapɛko yɛ wo inu bɛ nfe kya eku yi yi ɛnam ahira arafa ɛko arafa bi ìyɛ ɛso ɛko ehina inu bɛ nfe eyi na ha anapɛko yɛ wo dɔbi sɔbi dɔbi yɔ mi ba mi. ya mi taadili ka ɛkó na ɔyɛ wosɔ pa ɔyɛ extent na wɔkó na ɔyɛ aka no wɔyɛ wɔyɛ n'ekó yɛ ne yɛ ɔdɔ ɔtoto kini ayé a mɛmɛ nan wɔayɛ wɔ ɛbi ɛbi ahuhu taabi yɔnɔ bɔnɔnɔ ama sɔlɔ wɔn na ɔdeka ɔyɛ wo nso pa wɔyɛ wɔ ekó yɛ kye eyi na anu ɔdo wɔ wɔyɛ wɔ eyi na han eyi ehɛ bɔtɔ na wɔre do من القصمة دي الحد الأقصى اسلاكش انتوه ليه أيام التشريك أجهر أكد أنتم صلى الله عليه وسلم بك إيه أليس يوم النهر قلنا بلى أوسط أيام التشريك أيام التشريك التشريك أصلا بيه طيب ما اسلاكش انتوه ليه في صلاة المياه وخص به في باقي الشهور لمن أراد أن يصوم صيام السنة أيام البيض أيوة ما شاء الله وصلت يوم لي يا راس أنا كده معه صلت يوم لي تنسى لا تمام wasallam bẹ́ẹ̀ka alẹ́sẹ̀ yọ̀ọ́ máa nàmar dẹ́ẹ̀bẹ̀ kúnyọ̀ ọ̀yẹ́ wọ̀ sọ̀pán kúnnà bàgà ọ̀kìdẹ́ mi kàkẹ́ ثم قال أزل من دون تقول لك أي شهر هذا فهو هو أمين أنا قلنا الله ورسوله أعلم أكيد نكاي هم دون أنتم أين فسكت أكيد أنتم دون كلهم حتى ظننا أنه سيسميه بغير اسمه دني اللي لوكا إلى هسه أنا بعطيهم ثم قال أول ما بكى إيه أليس ذا الحج أليس ذا الحجة ذا هذه هو حج إيه أنا عنين نعم. هو ذا الحجة قلنا بلى أكيد لك جدا جدا أظن بنا ثم قال أول ما دمتم لك إيه أي بلد هذا هي قرنين هنا نعم قلنا الله ورسوله اعلم انكم مريون انت راينا فسكت انتم هدول كلهم حتى ظننا انه سيسميه بغير اسمه بورو نتسكاي دل لوكا اباكا الى حصر ابا ابا سيون قال بكاي اليست البلده إتي حرم إتي اتنو مريم ميني سينا كاي الله سلطة صلاه مريم قلنا بلى akida ne ka gɛdɛgɛdɛ afɔ ma ebi wa idun tomori a nun na ɛkó yɔnɔ ɔwɔ nɔ dɔnni jɔnɔ ɔwɔ nɔ mɛni ɔnɔbili mɛni ti kaba kura kpe nɔ ɔfi ɛkó yɛ n'ayɛ la yɛ nan azɔn bɛrɛ bi ɛkórɛ ne de bi hi nan ɛkórɛ tɛ ma ka ɛtɛ haram ebi sɔ de ka ɔkó dɛ ko wɔn. èmi tí ó múlí mẹ́ ka ọ̀wọ́kúrẹ́ kó wọn ọmọ náà bẹ́ẹ̀ni sìkà wakọ̀rẹ́ kó iná ahọ́ náà bẹ́ẹ̀ni sìkà wakọ̀rẹ́ kó iná ẹ̀kọ́ yẹn náà bẹ́ẹ̀ni sìkà wakọ̀rẹ́ kó iná èmi tí ó mi. dọ́lọ́ náà ká nìka ọmọ náà kó náà wọ̀ ọ̀dọ́ ìdí ọlọ́run náà inú wọ́tà dájì dájì ìdí àná àdébá sọ ẹ̀mẹ̀rọ wọ́n á mẹ́rin lọ́sọ̀ nípa òye àmì dọ̀ ọ̀dẹ́ múkú náà bọ̀. stọọkì tó múlí mi òkè tó ń tó mọ̀tò tó mọ̀tò sọ́lá mi dọ́wọ́ yìí màdá yìí sẹ́ ìnà bí má akọ́m wà àmúwálàkọ́m wà àṣìbùhù kọ́ọ́m wà àrọ́bàkọ́m àlẹ́kùm haram kàhọ́rmàkì yọ̀míkùm hàdà في شهركم هذا في بلدكم هذا دكتور مجوبا كان كاي انيا اونني اوغوا اونني ọmọdé àti sọmọdé ọkùnrin òrò kábàrà kánìkà yìí ọzọ ọmọbìnrin ní pọsinálítì àwọn ẹni haramu na haramu aleikum haramu èyí sọọbì yẹn wọn ẹwọn ní káwá dẹmu nínú o eyi sɛ ɔbi ne wɔn mu ogu ne ni otutu de ne ne eyi ka de ne ne a wɔn ne ɔzɔzɔ ma ɔza de kawi dɔ ne ne kawi dɔ wɔn ne ne ka ma ti yɛ wɔn kɔm ha ara ankɛ ko yɛ agye ne de nyi si fi sari kɔm ha ara في بلدكم هذا أنك قرنور إيمان إنهم مدنيسي كذا مكان كان إنهم صلاة يتومي وستلقون ربكم وبنا أجرهم إياهم فيسألكم عن أعمالكم لو هو نسي إني بقرنوا همنني أنا بقرنوا إني لا ترجعوا بعدي ضلالا imi riwaya ta baki kuffara ọ̀bẹ̀rẹ̀ mọ́ mi máa rà ṣe ha tẹ́tẹ́ asúbàárẹ̀ máa bà lọ́nà ibú nìyí o bụ máa bí káàbìrì nìyí o yẹ dìrì bùbá àdókò mìíràn kọ́ bàbá dùn nyina dùn àwẹ̀ wọn nìyí dùn àdẹ́mu rẹ̀ sọ ju nyina yi bu ọ̀bílẹ̀ mọ́nà ní ojú òmùrí ọ̀rọ̀ àṣẹ ẹ̀kẹ́tẹ́ lọ́tún ojú òmùrí ọ̀bílẹ̀ mọ́nà ní ojú òmùrí kẹ́yẹ ara bọ́tọ̀ àwòrán yìí ni hàlùbẹ̀lẹ́tù máa rà àkótó ni náà máa rà àkótó ni náà ẹ̀mí àkótó ni ni ara bọ́tọ̀ àwòrán yìí ni fàlìyàn bá lè ṣe ṣáàhìdùn mí nkùmọ̀ gọ́ ibà. فلعل من من يبلغه من يبلغه يكون أوعى له من بعد من سمعه قوله بيكاي أظن هي إذا نعم أمم تمر مكاري أمام أنا أبا ما كيلو بيزا لو يكون يري يري أنو يري هم يبغي ما إذا نعم أنا واقف لا تقولي الاسلام امين انا بابا محمد صلى الله عليه وسلم انا مكاروا بو مولي انا راكي كاي نا يا مكاي فلا تظلموا فيهن انفسكم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم asọ́nà mi wúlò yẹn sọ̀rọ̀ nínú inú hó iná mọ́ na ọmọ mi mọ́ nínú kásákòrẹ́kọ́ iná náà. ɛso na mehu na ayerɛ sɔn ne na do aba mɛ bɔrɔ do wa kɔɛ kɔɛ na ne ne ɛyɛ ne bire mɛ ɛyɛ ne ba ne pɛ yɛ ma na ɛbɛ nyɛ ma kɔɛ ada ma na ntɛ o kode ya na sɔ bɛ ka yi anyerɛ kɔ. minha arbaatu horo obodi mɛ ba kaa ke anyo wɛ na ma bɔ ne ne inu hɔ ma na ana bɛ yi sika kɔɛ kɔɛ na dɔ ka yi zan de ka diinu ɔba yɛ kama jɛ o omuli aka ika ni esere akẹkọọ bi ni lọjẹ ẹfẹrẹ akọba ẹkẹfẹ lọkọ ọbi abọ abọ mẹbi kesere afakọlọkọ yẹn nam ẹfẹ mi kẹnẹkẹnẹ yẹn nam ẹsẹ mi gbẹmí ẹsẹ gbẹmí ọmọ yẹn nam bọmọlá yẹ ẹba yẹ ẹta ẹni gbẹmí ẹsẹri ẹni paaro ẹni gbẹmí ọmọ mi kẹnẹkẹnẹ ẹni mi kẹnẹkẹnẹ kọ omuli yìí náà ahyɛnso e no a yɛ mo mɛmɛrɛ sɛ nipa ɛmo a yɛ yɛde ne hyɛ yi dani ka ɛni program anyi ɛna program yi na ɔmo ne hyɛ ano a ɛdi ɔmo ɔdɔ agya wɔn agye no bi ɛwɔ ɔmo tɔ ti nua no ɛdi ɔmo ɔdɔ akoko ɔdɔ agya sakasaka adam klapa no mu bayi ebi adam klapa ɔmo mu na ɔmo akɔ na adɛ dakiri yɛ ɔmɔdi yie a ɛrɛ kɔnɔ mɛ bɛyɛ nan bɛɛ ɔbɔ tama pɛ ɔmɔ ebi ne bi yɛ tɛ ɔmɔ ɔmɔ ebi ne bi yɛ ti tɛtɛ ma ma ti na ɔmɔ ahu wúlò bíbélì kọ́ pẹ̀tẹ́ ní wúlò bíbélì kọ́ pẹ̀tẹ́ ní ọmọ ọlọ́sàn yìí dàgàtà ìrẹ̀ ọmọ orí ìgbé ẹ̀tẹ̀ máa wà jẹ́ bí ẹ yìí bàbá bó rí báyìí bá bọ́mọ̀ máa kẹ́ kárẹ̀ yà bọ́mọ̀ máa kárẹ̀ yà lọ́sọ̀rọ̀ tó mọ̀rí mi mọ̀rí ọ̀bá yà mí mọ̀rí ọ̀bá yà mí ni amiin tuma amiin zaalika diinu qayyim omori kɔnɔ mi kaa mi ka ye owó ẹ̀ nɔmɔ mi owó ni nìyɔ bi. أتقول أكوينا أصلي كان كنا ذلك الدين القيم فلا تظلموا ولا تظلموا فيهن أنفسكم فلا تظلموا فيهن أنفسكم أقول هنا يا مني إن هم مني أما ظلمي كاكا إنما تبدو كاكا إيوا وعدامين أبي وعدامين and ended the woman in Mugu. Of the Mugu of the Canal, of Aragano, of one of the Lord Dog. Or Jesus, your Lord Dog. Awa eno wanon. Abego na bambe ọrụ bambe kuri maka ete hara. Ọrụ akụgere ọrụma wada. Ebe esi ihe nrikọ na ọgere na ọwụwa. Awa eno wanon na ọgere ọrụ. N'ọma ahụ. Agụkọ mmadụ ọgba tọrọ ọrụ ya. ara wà bẹ tẹ́lẹ̀ kàá gẹ̀rẹ̀ ọ̀rẹ́ mà áwọ̀. and ilé tẹ̀mọ ẹnam yà kọ́mọ́ ní dọ̀sọ́nù kọ́ ó tó múlí ọ̀dẹ́ rẹ̀. ọ̀rọ̀ mi bọ̀ ní nìyẹn tó múlí wa. òfò ọmọ náà ló múlí àgbà ọdún náà yìí tó múlí ọ̀rẹ́. kẹ́sì lọ́wọ́ ní kẹ́sì ní ma kàdé lọ́nà ju gbẹ́nu wọ́n mú wa níbi ibrahim ọ̀rọ̀ níbi ismail. lọ́pọ̀ tó wuli mi. ìṣe kẹlẹ mẹ́rọ kpọrọ wọn mú mọ́mọ́ tó wuli a ẹni mẹ́rọ kẹlẹ sọ ẹ̀ka níbi mọ́ ayé na ẹni yà. àmì lẹ́rọ inú wà níbi mọ́ na nà ẹ̀jùgbẹ̀ ìjọba gọdọ iná àmì yẹ ọgọdọ. ẹnna yẹ aya mi ma naa ti ọlọka ni nanu sọlọpẹ mímu fi hinna afusako asọlọ mẹ ẹwọrọ nini ni wa kọrẹ kọ iná nini àbí ni wa wọra iná nini jìdí ní ẹrọ. wọ́n ti lọ lọ́sọ̀ yẹ kí àká fàtà kàbá yọ̀kọ̀ tí lọ́nà kọ́ fún kàá fà. wọ́n kọ́ ti lọ́ mọ̀ṣẹ́kì náà kàá fà ɛwɔ kó mu yi yéli ka wa kórɛ kó wa ba bɛ kórɛ kó ti kefeli ni ne anke ne mɛ i kefeli ne mɛ ba bɛ kórɛ kó tu ne ɛwɔ na ɔlɛ wɔn ba bɛ wa kórɛ kó tu wa ne wa tó tó wuli yi ɛwɔ na ɔlɛ wɔn ba bɛ wa kórɛ kó tu wa ne ɛdi tɛ ka ɔyi ba bɛ ne ba bɛ ne kusi kórɛ kó tu ne ɛmɛ kórɛ kó tu ne agbɔbɛ kɛ.

ìjọ òsùkà àdé kókó omori yìí bẹ́ẹ̀ àbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbá bẹ́ẹ̀ wíìrì rẹ̀ nìka ọmọ ọmọ abayé ní ti dùrọ̀ náà náà ẹ̀nà náà ní káfíríkì lẹ́kì síjọ́tọ́ síjọ́tọ́ ọ̀gbìn síjọ́tọ́ ẹ̀gbẹ́ ọ̀ ìjà yìí ilẹ̀ ìnẹ̀mẹ̀ bẹ́ẹ̀ yàrá kàkà báyọ̀ bìíní nínú èmi ọ̀tá nyẹ̀rẹ̀ ìbẹ̀mẹ̀ iná fọ́tò tó wọ́n nínú iye èrè ìbẹ̀mẹ̀ ẹ̀kọ́ àbí kẹ́gbẹ́ sí ìbẹ̀rẹ̀ wọn wá bọ̀ àbí kẹ́gbẹ́ sí ìbẹ̀rẹ̀ wọn wá bọ̀. obodi a ma islam anọ na-esere aka islam ẹwà bọ ọmọ yìí ọní islam nyi ẹnẹ e aka yìí ìjọ oṣù kàkà kí islam àkà dàtẹni ẹyọ àwòrán ẹnẹ náà yìí abẹ́ẹ̀mẹ̀ kàtàn. bẹ́ẹ̀ wọ̀ wọ́n abẹ́ẹ̀dì mẹ́rẹ́ kàtà. ọmọdé ọmọ ẹ̀ka èyí ẹ̀ ẹ̀ mẹ́ka kọ́ bẹ́ẹ̀ni wọn pè wá bẹ́ẹ̀ni mẹ́ma àmẹ́ni ẹ̀yà má kàyà àmẹ́ ẹ̀yà má wọn gọ ọ̀rẹ́bẹ̀ bẹ́ẹ̀ gírígírí à yà àjà yí kóró wọ́n kà ányá mi sún nàdá ọ̀ dányé iná mi sún mọ́nà bẹ́ẹ̀ mi ti ní gàdí. ara ìyá máa wù mí. bẹ́ẹ̀ ni mi lè kọ́ bọ́nà ọmọ ẹ̀rọ ìjẹ́kẹ̀. ilé mọ́nà anáre tẹ̀yìn gáyì ebèrè ká ní ẹ̀rọ ìjẹ́kẹ̀ anáre tẹ̀yìn gáyì. slọ́kì òtún mi. àwọn ọ̀rẹ́ gàgé rẹ̀ bèrè yẹtẹ̀. ìjẹ́ ìjọ àwọn ọ̀rẹ́ náà ẹ̀rọ ìjẹ́kẹ̀ bá a nì ẹ̀rẹ́ abẹ́ni mẹ́rẹ́gà yìí lọ́tọ̀ tó bí nìyí abẹ́ni mẹ́rẹ́gà yìí kéré ẹ̀mí àti rẹ̀ wọn náà wọ̀ lọ́tọ̀ tó bí kúmúlẹ̀ ọ̀hárá yìí náà kàá ìkàyè ìràgbọ́n ní ìkàkà. omuri ɛmi vɔnya amidi ɛmi vɔnya koran sakanda ɛmi vɔnya ne koran ɛmi sakanda ɛmi baa kaa ɛwɔ ka yi wàtọ́símú bí hablillahi jẹ̀mí'an wọlá tafarraku. tubukọ bọ́ọ̀mùrí mi bàbẹ́ abọ́ọ̀lù pìtì bọ́ọ̀mùrí ẹ̀ máa kó bọ́ọ̀mùrí ẹ̀ máa kó ana obo mu yɛn akɔ abaa yɛ bɛ ɔkɔ abo kur'an ebi kur'an a kaa ɛka ahila ilaha illallah kur'an ɔrɔsɔ mu tɛ mu sɔlɔ wale sɛlɛ ɔrɔsɔ mu di kae kae yaasi wo kura wɔn yɛ mu ni tina e e, ti bi ama ebi sɛ yaasi wo kura kitabu allah wa sunnata rasulihi. tẹ̀ka ndọ́mọ̀rí ọ̀dùnsún ní ndọ́mọ̀rí ìyẹn ní ndọ́mọ̀rí kà ọ̀nàrí ọ̀ntọ́mọ̀rí mere mẹ́ma ẹ̀kan wàlláhu alazim wàlláhu sọlá kuma bìláhu lẹ́bi ilá ilá ilá lọ. enyi nẹ́tọ̀ ẹ̀yin ọ̀zẹ̀ ọ̀nàmọ̀nyẹ́ wọ́zẹ̀ ma ẹ̀kẹ́ iná àjẹ́ mi ilé òkèlè àká ẹ̀ bà bọ́ ndọ́mọ̀rí mẹ́mẹ́ lu eré ìhun ní ndọ́mọ̀rí. alùpùpù yẹn dùn bẹ́ẹ̀ àtàwọn ẹ̀mí ẹ̀mí ẹ̀nà tó mọ̀rí yìí mẹ́ wọ́n yà kó mẹ́hẹ́ bẹ́ẹ̀ ló ń wé sí ìdó mọ̀rí yìí slọ́ọ̀tù tó mọ̀rí yìí ọkọ lórí amánu ọdún yìí ọ̀nyẹ́ rẹ̀ wọ́n máa ń yẹ mìíràn ó yẹ èyí rà yìí rẹ̀ yín wọ́n ehùsẹ̀ pọ́ọ́rọ́ ká ohun tó mọ̀rí mẹ́mẹ́ mọ́sán nìkẹ́ ohun tó mọ̀rí mẹ́mẹ́ mọ́sán nìkẹ́.

ọkọ̀ káwọn iná nù káàdì yípo òlọ́nà rẹ̀ ọ̀kẹ́ yín lè yípo òlọ́nà rẹ̀ ó ayé àbí yípo òlọ́fà àbí yín ní kàǹgbà àkọ́wé sẹ́dọ̀ wọ́tọ̀ ọmọ ní ẹ̀zọ̀ ọ̀nà ẹ̀ wọ́n kúkúrú jọ rẹ̀ pa ẹ̀ wọ́tọ̀ ọmọ bọ̀ mà mí kìnyà ọ̀kọ́ àbẹ̀wò ìrìn àmì àkàyọ̀ ẹ̀wẹ̀ àbẹ̀bí ẹni ló ń tó mórí ọ̀nà wọ́ táà wọ́n ọ̀rọ̀ náà ṣe ká ẹ̀ sọ́ńtò mórí ìkà ẹni péré ọ̀nà ọtọ mo ní mẹmẹmẹ. Nkemi jẹ ọtọ nini ọdika ya bawa ẹrẹ yi ka. Ọtọ nini akonya ma bẹ nini enyi ma si ama bẹ nini enyo isi ama bẹ nini ẹbẹ náà abo nsu omori ina bere ya nini. Bọ́tẹ̀ de omori kàtàkà bá nyere mi si mi lè yẹ nini. Enyi ọbẹ náà mi nyọ nsi lè yẹ mi bá nsu omori ọkẹ si lè yẹ. Ẹ nà ọbọ náà ɛɛvɛ yɔ keka ye ɔtɔmu de wɔn mɛka de wɔn bɔ de wɔn bɔ sɔ nekɛ ahɔ de wɔn bɔ sɔ sɔ disako amɛ ɔtɔmu de wɔn disako yɛ yɛ asade bɔn bɔ sɔ bɛ de yɛ ɔbɛ disako kò yẹ sọ ọwọ náà ɔtɔmu de mɛmɛ mọ ọwọ náà bọ́ọ̀n ọkọ kan yóò bá yẹ ẹyẹ náà bù yẹ ká ní èsì má ti dá ìbò òbòrì yìí àdúgbò máa á yẹ sẹ wọn nínú nílé èsì má ti dá ìbò òbòrì yìí sábà nyà ọsìn mu ní òmòrì ọrùn sin sọ òmòrì ọsìn anágbàrá ọkọ náà nyà ọsìn hẹ́ẹ̀mì sọ́kùn tó mú yìí ọmọdé ọ̀gá àtẹ́sí àkàyè sọ́mọ̀lọ̀ kàyè àkàyè mọ́mà èmi kàyè ra ìrè yìí àtẹ́sí àhóò ní kàyè tẹ̀wọ́n ẹ̀kọ́ àwọn rẹ̀ wọ́n ka kàwọ́ ká mẹ́ka ọgbọ́n bọ̀ anyẹ́wé wọ́n bọ̀ ní bẹ́ẹ̀ bí kẹ́ ka kàá nù bí mi ká ọ̀sọ́ mi bá mi o ka ama ha baba ma ɔne ne ka wallahi tallahi ɛ baba ba ɔbɛ wɔn ka wasa asa na otu ka wɔn koo tam ka ɔbɛ tam ka ebi sɛ ntɔ wɔn tɔ kake kama rasulillah sallallahu alaihi wa sallam ɛyɛ kɔnɔ lukman ɛyɛ kɔnɔ abuliyata. kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam ọ̀ntọ́ ọmọlíkà kọ́lá allahu ta'ala ọmọlíkà jẹ́ ọ̀sán of the principle now olú ìkàwá wọn ní rẹ̀ yá ẹ̀kẹ́ lórí ẹ̀jẹ̀ mi kọ́ sọ́nà of the things kàyà wọn ọmọlíkà kẹ́ ọ̀ntọ́ ọmọlíkà ọ̀pá àwọn ọ̀dọ́ ọ̀ṣẹ́ àti ìrẹ́ ọ̀nà ọmọkọ́rọ̀ ọ̀nà ọmọ mọ́mọ́ mi ọmọ àbí pàṣẹ ìgbàdí yẹn ta dọ́ọ̀lù ẹ̀yẹ yìí dá dọ́ọ̀lù ẹ̀yẹ pa ọmọdé náà wọ̀ sí ẹ̀yìn. wọ́n ti lọ fún ṣé kí nàka pàtàkùn kàfà ayọ̀kọ̀ tí ló ní gómìnà fà. lọ́wọ́rì yìí dáa káyọ̀ ní kàyẹ̀ ọ̀nà pọ́nmọ́rì bàbẹ́tù káàbìrì ni ànkẹ́ ni mẹ́rẹ́ bàá bẹ́ẹ̀ tu ni ni. ànyẹ́ ní wọn náà wọ́n kọ̀ bàbẹ́hù ẹ̀yẹ yọ àmọ́ ìyọ́nà ọ̀gá gẹ́gẹ́ náà. wàhálà mọ́ àmàlà àmàlà ọ̀tẹ̀rẹ̀. wà á bọ̀ lọ́kọ̀ ní yóò ṣe ìgbà ìdí ẹ̀ máa yẹ o ẹnà lọ́ọ̀ àkọ́nà ọmọdé pàtàkì tẹ̀rọ náà mọ̀rí máa mọ̀tàkì ọ̀rẹ́ nínú àbẹ̀ náà wà yá náà mọ̀rí ọ̀rẹ́ àdé o. sọ mọ̀rí àkàrà náà lè kárí ọ̀nà káwọn bàbá ẹni tu káàbìrì náà wọ́n kẹ́ mẹ́rẹ́ ìbá ehuna enyi wọn wọ́n ti dọ̀ wẹ̀ ni wọ́n bá kọ́ wọlé lóbi ehuna kẹ́ẹ̀bìrì wọ́n ti dá yìí wọ̀ wọlé enyi wọn wọ́n ti dọ̀ wẹ̀ ni múlẹ̀ wọ́n ayé wọn asojì náà yẹn ni asojì ehuna nìyẹn wọ́n wọ́n mi kọ̀ ní ọ̀nyára yóò ti rẹ̀ wọ́n abẹ́rẹ́ àwọn kàkà ń ké kẹ̀bìrì kéèké kẹ̀bìrì ọ̀rọ̀ yìí àwọn mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin ẹ bá mi. Bọ́ọ̀lù mi náà bọ́ọ̀lù mi mẹ́rin. Ẹ̀bùn ìsìlámù ọ̀nà mẹ́rin ọ̀nà ìdẹ̀wù náà. Ọmọdé bọ̀ wọ̀ sí yìí. Wọ́n mọ̀ ní ìbá ẹ̀rọ sọ̀rọ̀ ká wà lámú àmàlọ́hà náà mọ̀tàkì. Wọ́n náà dẹ̀wù náà ìka ìbìdí lóru àrẹ́ máa gẹ́rẹ̀ wọn. Èyí tu àkọ́mà ọmọdé ọmọ ẹ̀fọ́ kápá yọ. Àkọ́kọ́ wọn mẹ́rin. Ìwọ́n

ehu bi twere de eyi last year ɔno ɔbɛ bɛ kwa ɔno anyi intention conference kono mi ti ka enyim ɛsere ha atɛ okoro dɔla gu fifty ɛna aba atɛ ìdíbò àṣẹ tòótọ́ iná ẹ̀rọ ẹ̀rọmẹ̀yà iná yẹnẹ abanyi baromic abanyi program oníbẹ̀ design ìrẹ̀yẹ ti ká kọ́ umuri amabɔ ɔsi itua mu de dɔsi ifada mu de na ɔba yɛ kasa yabɔ mɛ ne ama ama de na haka haka a obinrin mi yɛ ɛkyɛ mu ɛkyɛ ɛna yɛ ɛna mi fila ɔba ɔba mi nye yɔnɔ ni sɔn sistɛm ayɛ dɔgba dze ya omori ma mu kɔra ipa eki papa ma wɔ aba adɔ ilewure ni ma dɔgba ni kobi ya ŋdɔ ɔba ìjọmọ̀lìrà kábàbàkà yìí ẹ̀yọ́ ọ̀nà ọ̀nà àpọ̀ ọ̀nà ọ̀pọ̀ ọ̀nà ìdọ̀ ọ̀dọ̀ ọ̀bá yìí. àbísọ́n ti tẹ̀ wọ́n èrè nínú àná tọ̀sán lè tọ́ abáni pìtì ọ̀nàkọ́rọ̀ speaker speaker of the house ní edo state ọmọdé ọ̀pọ̀ ọ̀nà àti ẹ̀ẹ́dẹ̀kì ní wíì ọ̀wọ́ yaka yɛ atɔ kɛmɛ se yɔrɔ la ɛyɛ no de ka atɔ ɛyɛ wa de ata ɛyɛ atɔ ɛɛ atɔ mo fi ɔtɔ mo nimu náà eki mo ɔka ɛ irisɔ wɔn akɛse ɛyɛ ku ɛyɛ ku ɛdunu la ku ɔka tɔ yɔ ɛyɛ kɛnɛ hɔnpika a ka mɛlɛ k'o dɔn ana ìdílé lọ́wọ́ ìkẹsẹ́ náà yìí ɛɛ ɛni hi ɛkɛnɛ yi ɛni kiri ɛnani dɛ àmọ́ yà á ɔmɔ ɛɛ màá sàn màá ti dɛ bẹ́ẹ̀ wọ́n ní hɔnpika ɛɛna lọ́pọ̀ tó wọ́n yìí òmùdó òṣèlú ẹ̀ṣọ́ káà òmùdó òṣèlú ẹ̀ṣọ́ káà omuli osede tɔn ase an entire family am owó gbɔdɔ ma nya barika lafiya ma nya barika omuli ose mɛ ise kóòmòlì yìí náà iná ìwọ máa bọ bá mi kóòmòlì yìí náà àyè bẹ́ẹ̀ rẹ òyìn yìí dẹ́ni kò omuli ose yọ omuli ọ̀hún ẹ̀ bọ̀ yọ àbọ̀ ìdáná yẹrẹ pàyà tọ́síkà yìí ẹ̀ ẹ̀ bá nyọ̀ yẹ ẹ̀yẹ́ ẹ̀ bọ̀ máa mi lẹ̀ ọdún kìí yẹrẹ dì náà ìdáná omuli ọ̀nà rẹ̀ mẹ́ẹ̀ẹ́ o omuli omeeyo omuli okyawaliyekwe tenduse omuli okyolya tenduse omuli okangire huna enehuna mana anaamana omuli otemeera hamye metereme kinyohaminide ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الامر في صحه وعافيه وقوه جسم وقره بدن وسلامه اعضاء وسعه رزق وزياده علم وايمان والحقنا بالصالحين يا فعال لما يريد اللهم اجعل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى على النبي الكريم